èmi nìkan ni mi lọ́mọ èmi nìkan mo ṣe rẹ́tẹ̀rẹ́tẹ̀ kiri. láàrùn ìjọ lásán ọmọ aráyé ló máa ń fọnà sí just back all through. Gbogbo àwọn kìíní ibi tí ẹ̀rọ ti ń pọ̀ pọ̀ ní ẹ̀ta wọ̀. Gbogbo àwọn gbogbo àwọn kìíní ló mọ̀ náà. Ah sọ yìí ní Joseph fún gbéra mi lẹ́yìn. So if I to add up to what I just said, I would say that Robert Took is known as the father of Sel. Wow, wonderful! Clap for him! Eshuni. ni. Èṣù bísí ju gbogbo nǹkan tẹ́ ń sọ ìlọ náà. Olúwa Ọlọ́run Olódùmarè ló rán Extra sheet. Ah! Where is that? Kúnlé kì í ṣe ìrànlọ́wọ́ láì ya wèrè. Ìrìn àjò ọdún méjì láti ṣe introduction. irú ìṣèpáyàwó rẹ o. nígbà tí mo kọjú sí jésù níbo ni jésù kọjú sí. ibì kan náà tó kọjú sí nígbà tá à ń sọ steve lókùtà why this decline academically there must be an explanation. a ń gbàdúrà. ṣùgbọ́n ò gbàdúrà tó yẹ kẹ́ ẹ gba aṣíta ìbọn lẹ́ ń ta. ó máa pa fún ọmọ mi létí kẹ. màámi ohun tẹ́ bá fi ayé mi ṣe ó sọ. gbogbo tí wọ́n kọ síbi ìlú yìí ọmọ òòṣà lè pọ̀ títí kó má lórí sùn. èmi náà lórí sùn ẹ̀. normal question very cheap this is quite unusual. ǹjẹ́ ẹ tiẹ̀ gba àdúrà kankan nípa ilẹ̀kùn?